fẹ́ ìkànnì ẹ̀yà yorùbá ṣé àlàáfíà lẹ wà ọ̀dẹ̀ òdòrí baálé ilé wa ń kọ́ ìyáálé ilé wa ń kọ́ o gbogbo yín la kíyà ọ̀nà olódì kan ní pọ̀ sí akínyín a kú ọjọ́ mẹ́ta a kú ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà a sì kú ìmúra ìwọlé àwọn ọmọ wa ìwọlé ayọ̀ ni yóò jẹ́ ní agbára elédùnmáà láti èdè yorùbá ni a tún wà lónìí o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé òǹkà láti ayé àtijọ́ ẹ̀ka àbáláyé ni tí à ń gbé yẹ̀wò a ó sì máa tẹ̀síwájú ìwé náà tí à ń lò ní òǹkà yorùbá látọ̀kan látọwọ́ bàbá wa alàgbà débọ̀ àwẹ̀ ẹ máa bá wa kà lọ lára ohun tí a ó kà lónìí òǹkà àbáláyé ìyẹn ni pé bí wọ́n ṣe ń ka òǹkà láyé àtijọ́ ti ṣàlàyé ní kíláàsì tó kọjá pé ìlànà orin tàbí ebù ni òǹkà àbáláyé máa ń gbà jẹyọ ní kíláàsì tí ó kọjá la sì ti ṣe kíni láti ka ení bí ení èjì bí èjì ètè àtàgbá ẹ̀yìn gbọ̀rọ̀gbọ̀ àrùnbódó ẹ̀fà tí èlò àrùnbárò àrùnbàtà ògbọ́lá kẹsàn-án gbangba lẹ̀ wá kí a sì ṣàlàyé àwọn ohun tí a tún lè rí ní àyíká wa tí ó jẹyọ níbẹ̀ lónìí ẹ jẹ́ ká wo ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wo èmi òǹkà àbáláyé mi bí wọ́n ṣe ń kà wọ́n ní ení bí ení lọ́mọdé ń kawó ení bí ení lọ́mọdé ń kawó èjì bí èjì làgbà ń tayò èjì bí èjì làgbà ń tayò ẹ̀ta bí ẹ̀ta ẹ jẹ́ ká tara wa lọ́rẹ ẹ̀ta bí ẹ̀ta ẹ jẹ́ ká tara wa lọ́rẹ ẹ̀rín bí ẹ̀rín ẹni rí ni làárín ẹ̀rín bí ẹ̀rín ẹni rí ni làárín àrùn bí àrùn kọ́ba má ṣe wá lárugún àrùn bí àrùn kọ́ba má ṣe wá lárugún ẹ̀fà bí ẹ̀fà ẹ jẹ́ ká fara wa mọ́ra ẹ̀fà bí ẹ̀fà ẹ jẹ́ ká fara wa mọ́ra èje bí èje olúgbọ́n ṣòro ó kìje èje bí èje olúgbọ́n ṣòro ó kìje ẹ̀jọ bí ẹ̀jọ ẹni bí ni là á jọ ẹ̀jọ bí ẹ̀jọ ẹni bí ni là á jọ ẹ̀san bí ẹ̀san ọba ajá yóò san wá ẹ̀san bí ẹ̀san ọba ajá yóò san wá ẹ̀wà bí ẹ̀wà káyé má wà wà wá sí kòtò káyé má wà wá sí kòtò ẹ rí i pé nínú tàbáláì tí àwọn àbùdá àwọn èèyàn yọ ń bẹ a àbùdá tó yọ a rí àṣà ìranra ẹni lọ́wọ́ ṣíṣera ẹni lóore wà ń bẹ̀ a rí ìbáwí ń bẹ̀ a sì rí ìwúrí tá a bá wo tí àkọ́kọ́ sọ a ní ení bí ení lọ́mọdé ń kàwó ìyẹn ń sọ bí ọmọdé ṣe máa ń ṣe kíni ọmọdé ṣe ń kàwó wọ́n ní èjì bí èjì làgbà ń tayò àwọn àgbàlagbà ló máa ń tayò ọmọdé kì í tayò àgbàlagbà ni ó máa ń tayò ìyẹn fi iṣẹ́ ipò tí àwọn ojúṣe tàbí ohun tí àwọn àgbàlagbà ọjọ́ tó fi máa ń ṣe kí ni tí wọ́n fi máa ń gbafẹ́ ìyẹn ni ayò títa sì jẹ́ ọ̀kan lára eré ìdárayá tí àwọn àgbàlagbà máa ń ṣe ẹ̀ta bí àta ẹ jẹ́ ká tara wa lọ́rẹ ìyẹn ni pé oore ṣíṣe àti títara wa lọ́rẹ ó wà lára àṣà àti ìṣe Yorùbá ẹ̀rín bí ẹ̀rín ẹni rí ni làárí ìyẹn ni pé ẹni tó bá ṣe dáadáa sí ni tàbí ẹni tó bá yọ̀ mọ́yàn ìyẹn náà máa ṣe kí ni lèèyàn máa lò mọ́ èèyàn gbọ́dọ̀ tara ẹ̀ lọ́pọ̀ ìyẹn tó fi ń kọ́ àwọn ọmọdé láti ṣe kíni láti ṣọkàn gírí láti má tara wọn lọ́pọ̀ pé ẹni tó bá ti ṣe dáadáa ẹni tó bá ti ṣẹlẹ̀ ẹ̀ sí i bẹ́ẹ̀ náà ni ìwọ náà gbọ́dọ̀ ṣe ìjìyà sí. àrùn bí àrùn kọ́bá má ṣe wá lárugún àrùn gún ni ẹnìpàsì jẹ́ ẹni tí ó máa ń ba nǹkan jẹ́ ní gbogbo ìgbà èyí tún fi ń kọ́ àwọn ọmọdé ní ìwà pé èèyàn gbọ́dọ̀ ṣe kíni èèyàn gbọ́dọ̀ jẹ́ àrùn gún ẹ̀fà bí ẹ̀fà ẹ jẹ́ ká fara wa mọ́ra ìyẹn ni pé ká sowọ́pọ̀ ká fara wa mọ́ra ká gbárùkù tì fún ìdàgbàsókè àti ìṣọ̀kan orílẹ̀-èdè ìlú tàbí ìletò tí a ti wá ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ olúgbọ́n ṣòro òkìje ìyẹn ni pé ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ní ká ṣe ká má dẹ̀jà ká má ṣe èwọ̀ gbogbo rò gbogbo tó yẹ ká ṣe láwùjọ kí ìlú ba lè tò kó ba lè rọjú gbogbo ẹ̀ ló yẹ ṣe ẹjọ́ bí ẹjọ́ ẹni bí ni là ń lò ó fi yé wa pé wọ́n ní ìran àjànàkú kì í yàrá ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ní jọ ìyẹn ni pé ẹni tí ó bá bíyàn lèèyàn ń jọ nípa ìwà ìṣesí wọn ìhùwàsí wọn àti ojú wọn lèèyàn ń jọ ẹ̀san bí ẹ̀san ọba jáyé san wá ẹni pé ilé ayé tá a wà tó san wá síre ó san wá ká má fà láyé ìfọwọ́tì ìwúre náà nìyí ẹ̀wà bí ẹ̀wà káyé má wà sí kòtò yẹn ni pé a ò ní jì sí kòtò ayé a ò sì ní púpọ̀ òjijì níbi pé wọn yóò wà wá sí kòtò báwo ni pé adùn púpọ̀ ló sodo sí àṣà Yorùbá pàápàá tẹ bá wo nǹkan àbáláyé tí a kà ní wọn rí i pé ohun tó sodo síbẹ̀ ó kọjá ó kọjá ohun àfẹnusọ èyí la fi ń ròyìn pé àwọn ohun tí kò wọ́pọ̀ mọ́ lóde òní ẹ jẹ́ ká gbárùkù ti àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ ẹ jẹ́ kí wọ́n ní ìmọ̀ náà nítorí pé ọmọ tá ò kọ́ ni yóò gbélé ti àkọ́tà àjọṣe wa kò ní bàjẹ́ o ẹ sì má gbàgbé o àtẹ̀yìn àtàrà lé ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ẹ̀yà Yorùbá àti lórí Facebook àti lórí Instagram àti lórí ojú òpó WhatsApp wa ẹ máa tẹ̀lé wa ẹ ṣé púpọ̀ o lóore o. vieux avec